أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم òun náà kọ́ láàrin ṣe wọ́n yìí mo ló ti múná lọ yìí. mi kọ́ àwọn ṣá. telegram. telegram kò ní tiẹ̀ máa fi wọ̀nyí sí mi tiẹ̀ o. màmú ní zoom. ó lè ti máa dà wọ́n. òun lèmi ní òun o mo ṣàfẹ́ yí kọlù kí n gbọ́ fúnra mi lójú mo ló ti pa fóònù mi dé mi. <laughs> orí ò tán fóònù wọ̀nyí o.